síra tààfin ti dán lẹ́kọ̀ọ́ tọ́jú òmìnira ní ṣe Buhari síra imam Buhari tó kó ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam jọ láti kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé wa imam ọlọ́pàá fẹ́lẹ́sàrè ọ̀pẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àkídà bọ́ sórí ọ̀rọ̀ ìbáadà bíta ń kalọ́ àti kọ̀ọ̀tọ́ wa láàrin ara wa síra wa lọ́wọ́ lè ṣe é gbà mí ẹni mi ẹ̀ kàkídà ń lè wà very sound nítorí pé ìbádà rẹ̀ níbi ẹ̀gbó dédé ìbámu àmbàlà rẹ̀ ti yíwọ́ gbogbo nǹkan ilẹ̀ náà ń kì ní sẹ̀ríà láti wá gbèsè ayé wa àti kọ̀kọ̀ lọ àwọn ọlọ́ ẹlòmí àkídà rẹ̀ ti dédé àárín ìbádà rẹ̀ ó ṣètò níbi mọ̀ àmbàlà ojú ayà zero ní ìsinmi yóò kí bọ́lẹ̀ yìí ní ìsinmi ma kẹrin bọ́lẹ̀ káàkiri yìí ní ìsinmi ma bàyànjú káàkiri yìí ọmọ ìlà dalek gbogbo ilé lọ́sí ti gbà bí ti ayé wa ni gbogbo ẹ̀ láti gbé àtúnṣe ni ọdún yẹn àkàlà àtúwà náà láti jẹ́ àwọn ìwà tó àwọn àdá àbùtá láti ní ọdún gbàmù tàbí nígbà àwọn tó ti sùnmọ́ ìjọ́jọ́ mú mú yàrá àti àwọn dájú ni gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí nígbà ń sàlàyé fún wa kí ẹgbẹ́ kákà bẹ̀rẹ̀ fún àká àká àká bí o lè fi bóun ní oṣù wá gbèsè ayé wa ó ti yé wa mo máa má jẹ hadith yìí sọlọ́n sallallahu alaihi wasallam tí wọ́n ròyìn arábìnrin fún pé tasumu nahara wa taqumu layl ọ̀sán rẹ̀ máa fi dáwẹ̀ ní òru rẹ̀ máa fi lásìlà ní wọ́n láti tó bè dára ha máa ń sọ́ra ní alábàgbé rẹ̀ bíbọ̀ rẹ̀ lójú àdébìnrin yíya fi náà níbi lọ mọ ẹnẹ́mi pọ̀ ọ̀dà lẹ́bi sọ́dà ó di wa láti wà very very careful nígbà pé iṣẹ́ rí àyẹn completely láti wá gbèsè ayé wa ó di àwọn máa sọ̀rọ̀ káríkà wa fún pé la ilaha illallah muhammadu rasulullah ẹ bá wà wá alifábẹ́ẹ̀tì yẹn rp twenty four ni ìtúsára tuntun dé rp muhammadu ló kọ́ jù mẹ́ẹ̀ àkídà náà òun òkú lára wọn kò dájú mọ́kankan àmọ́ àti láti fi ìbẹ́dà kò tó àsìkò káàfin ti mọ̀ àmàlà láàrin ara wa síra wa ó di wa láti wà gbìyànjú pé gbogbo ògbà àwọn wà tí sísọ rẹ máa ṣe tọ́ọ̀ ní ọkọ̀ ní ilẹ̀ nẹ́fẹ̀sẹ̀ amárùsì ìṣòro ṣe tọ́ọ̀ ní ẹ̀kọ́ ní ẹ̀mọ̀ ẹ̀kọ́ láti láti burú àwọn àmà akọ̀fún ó di wa wọ́n jẹ́ aborí ṣe tọ́ọ̀ anabi muhammad sallam ní kò sí nìkan ní àfikà rí ni wà pẹ̀lú ẹ̀ ṣíkọ́ wà pẹ̀lú ẹ̀ wọ́n láti wọ́n náà jíṣẹ́ lọ́dún mẹ́rin àti mí náà àmọ́ ọlọ́run bá ti jẹ ṣètọ́n tì mí nípa àtìgbà islam kì í tẹ́mí láti ẹ̀ǹkan mí àfi dáadáa ní pẹ̀lú ti sí ọgbà islam àti kúrò ọ̀là wà lọ́wọ́ rẹ̀ ó di wà tó bá gbìyànjú pẹ̀lú máa bá àjà ń gbowó wà àwa ni ká máa gún lẹ́sìn ọmọgbọ̀n wa lẹ́sìn wọ́n sọ pọ́n jẹ́mọ́ tẹ̀bílíg máa sọ gbọ́nà kan kíkọ́ tẹ̀bílíg ní ara àgbègbè ìwà àlùjẹ́nà ẹ bá ti gbé ẹ̀sìn òsì wa síta láì tàbí ti fẹ́ ní wa mọ́lẹ̀ ẹ̀sìn òsì láì àtàbọ̀là ní àlùjẹ́nà ni sílẹ̀ ni wọ́n àmọ́ ẹ̀mẹ́nà kọ́fà kọ́ ọmọrọ̀ bí i wọ́n ha wọ́n kọ́ fífẹ́ nú ní kọ́ńtò lórí ṣe ìkọ́nù ọwà pẹ̀lú إن الشيطان يجري في الجدل بجر الدم gbogbo bí tí ìdílé lára rẹ̀ ṣètọ́n dé ẹgbẹ́ ọkàdẹ̀ ní ìbẹ̀rẹ̀ ṣètọ́n ìjìnlẹ̀ jíjí ń pọ̀ níbẹ̀ kọ́ ni ìgbìyànjú náà fi jẹ sẹ́ńtà rẹ̀ tí máa tún kíláì lọ gbogbo tí wọ́n fẹ́ tún kíláì lọ ó di ẹ̀sọ́ àwọn ẹ̀kọ́ tó ń kọ́ ìkádà kòtò lọ́ba káríkẹ́ amúlò eléyìí náà láti jèrè àtàlùkíyàmà ọlọ́ọ̀bà ń bẹ̀ sànù àjáwà náà tó jèrè àtàlùkíyàmà jẹ́ àṣọ ولا قرآن الكريم ولا لا إله إلا الله توت هذا القرآن سمت بالبنيت بعيد عينه كنا دني ها وحمدنا ولانا الحمد لله قال إمام بخاري رحمه الله إمام بخاري ما يقبال من عقل بعيره على بلاتل أو باب المسجد باب أنتو سلام قم ما ẹnu ọ̀nà mẹ́ráfí abala ẹnu ọ̀nà mẹ́ráfí tí sọ̀rọ̀ ọkùnrin ẹ̀mà hadith 2470 حدثنا مسلم حدثنا أبو عقيل حدثنا أبو متوكل قال أتيت جابر بن عبد الله رضي الله عنه عنهما فقال هم هذا متوكل سبحانه جابر مع عبد الله جابر عبد الله أنس عباس أمتي جابر بن عبد الله أمها فوق يعني جابر بن عبد الله يكون كما رمي لك لواني ní ìfà ńlá tó kún ní islam ìfà ńlá tó yàtọ̀ máa kọ́ sí rẹ̀ ní islam Jabir bin Abdullah ìjọ kọ̀ rẹ̀ báyìí kọ́kàn sí ah ìjọ yìí mhm. Jabir bin Abdullah Ah, alkọ́ọ̀sìn ah, káàkiri ní ẹ̀dùn bọ́ọ̀dù máa dáhùn bẹ́ẹ̀ ni ó ní ọba rẹ̀ ti wọ̀ sí àkàlẹ̀ fún tó bàbá eh, ọmọ mi jáde lọ́la ọkàn mi fún wà lọ́wọ́ tó wọ́pọ̀ lójú ogun ẹ̀rọ ẹ̀kọ́ lábọ́ ara rẹ̀ sọ̀ síra lọ́la ọkàn mi fún wà lọ́wọ́ tó wọ́pọ̀ lójú ogun tó mo fẹ́ sọ̀tọ̀ mẹ́ta kan wọ̀ síra mi ni pé aláàkọ́ mọ́jú náà sanadi Muhammad sallallahu alaihi wa sallam ẹlẹ́ẹ̀kejì mo jẹ́ gbèsè kí mi ta àwọn gbèsè mi ẹ̀fọ́ àwọn sábà tó bá jẹ gbèsè ọkàn wọn kú mẹ́ ìfẹ́yẹ nìkan ní ọ̀nà láti sọ gbèsè tá a jẹ kúkú ó di wa ẹlẹ́ẹ̀kẹta àwọn àbúrò rẹ ọmọ kéèké ni wọn ọmọbìnrin ni wọn wọn lẹ̀ kéré ojú tí wọn dáadáa ojú tí wọn dáadáa aláàkọ sinna jáde kò jìnnà sí ìṣọlọ sallallahu alaihi wasallam káàrí kókó kó Madina wọ́n ti kútu wọn kú wọn dínà ẹlẹ́ẹ̀kejì gbogbo ìtú ààrẹ jẹ lọ́sàn wọn gbogbo ìtọ́kùsí tó àná jẹ bíláàjì alẹ́ sàn náà lọ́ọ̀bà bíláàjì kò sì kọ́ lọ́ọ̀bà ẹlẹ́ẹ̀kẹta ó ti fà fẹ́yàwó ọba àti abínibọ̀ ẹbí mi jẹ́ àbí mo kọ́kọ́ gbéyàwó ó máa gé lọ́wọ́ fẹ́lẹ̀ àdá lẹ́lẹ́bọ̀ kó tó kọ́ àmì ìdílé lọ rẹ̀ ní abínibọ̀ mo sì balẹ̀ fi ọmọ adé kọmọ bá ṣe ọmọ bá ọ̀nà ṣe lè pa ní yá rasulọ̀ bá ní sọ pé àwọn ọmọ àbúrò mi kéré tí bá fẹ́ máa di ọ̀ngá àti máa mójútó mi àmọ́ dúpọ̀ ìlú mi nípa àwọn ọmọ àwọn àbúrò mi sọ́kọ̀ mi sílẹ̀ bẹ́ẹ̀ ló wà lùbẹ́sà tí àwọn wọ̀nyí wà fọ́ra wọn ó ti kọ́kọ́ wọn kó mójútó àwọn àbúrò rẹ̀ ó wà lè ṣe agbẹ́rẹ́mọ̀tò bọ́tù bí ọ̀sọ̀jọ́ ọjọ́ àwọn tẹ́ẹ̀kọ́ ní ìfẹ́ kò sí tọ́kọ̀ pẹ̀lú ọmọ àtọwọ́ pàpà ń lé mọ́lọ́kọ̀ ìjọkan ẹ̀rẹ̀ fẹ́ẹ̀sì àjọ àwọn kù ọjà abdulrahim ọlọ́kọ̀ wà fún ẹ láàfíà àwọn ní bá lọ́kọ̀ ẹ̀rẹ̀ fẹ́ẹ̀sì àjọ àwọn ọkọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìjókòó sí mẹ́ta yégèrè àkókò tó wà lẹ́yìn ìgbàmọ̀ ìjókòó sí bọ́ọ̀lù bàbá yẹn àti ìyá yẹn tí wọ́n kọ́ sùkàrà lórí machine sùkàrà lórí machine gbà wọlé wọ́n ti wọlé kùdú kéèjì kùsùn sí gbàrún lọ́wọ́ bá kùsùn sí bani ni to ya aka ciki ba ina biku har yanzu kun yi mabar cikin su ma biku biyu maganin ku ne biku wani ne ne a kare tana biku amma ni ba zan yadda ba ba da ne mu ba ni ta kara baka sati biku biku biku ba da biku biku ba ku biku kuma su kuma kwafi mai shi zuwa buwa yau wani ina ta masu ake a zaraba aunan ba wani buwa amma shi ní òkú náà ti kọ́kọ́ dé kọ́ rẹ̀ àwọn tó bára wọn láti lé wa ó ti bára wọn kọ́yà bí mohammed ti mọ bí kò ó ní kò ń sì bẹ̀ lọ́wọ́ kí lọ́ fìdí àwọn ìyáálé ẹntì wọ́n fẹ́ lé oṣù lọ wọ́n fọwọ́ mọ́jú lẹ̀ òun ò lè fún àwọn ọmọ ẹ̀kọ́ ọmọ wẹ àwọn ọmọ lọ́wọ́ fún fún wọn mo lè ṣe wọn wá wẹ ọmọ ọlọ́mọ wọn wá ìfún tó àwọn rẹ̀ sínú ó ní ìwà àwọn rẹ̀ sínú kó gbé àwọn akọ́ọ̀tù sílò wípé ẹni wọ́n kọ́ lẹ̀ ọlọ́gbà méjì mo ń kọ́ wá dé wá ní kó mọ mọ gbogbo ní fún ọmọ kó mọ dáná oúnjẹ fún wa kó dìbò mọ àwẹ̀ wa kó mọ lọ sí fún ọ̀sán ìfi bọ̀kọ̀ wá gbọ́n fẹ́ fún ṣe fún lóhùn. wọ́n bí wa àwọn sọ̀hábà wọ́n ní mo fẹ́ bí ya mo fẹ́ bí ìgbọ̀n tí kò wà mo àwọn akéwì àwọn àbúrò mi kó mọ bá wa fún ẹlẹ́sàrẹ̀. سيدنا جابر يعني أتيت جابر رضي الله عبد الله رضي الله عنه فقال النبي صلى الله عليه وسلم مسجد النبي فما مسجد أبو السلمة فدخلت إليه جواب ولك البلبة فأقل الجمل على ناحية من جبلات قام فوق عنكمية نان وناماس فقلت ماذا بقي أدى جملك إليه عنكمية فخرج جعل يتلف بالجبل فقال ثمن وجمل لك واني حليني عقوم يعني بيني واني وبارزو تجيكو تجيكو عقوم يو هو هو وانت قال يا ثمن بدون ما في نجوى نجوى انت ثمن هو وجمل لك عقوم ما جاء جاتيه هذه 2451 باب وقوف والبول عند بساطة القوم باب وقيا دروته لا جبي بولا عوية كان كمان دا تسبيكا هو دولا جبي هواته حدثنا سليمان بن حرب عن شعبة عن منصور عن أبي وائل عن عزيفة رضي الله عنه قال لقد رأيت رسول الله صلى الله عليه وسلم أو كان قد أتى النبي صلى الله عليه وسلم بفاطة القوم فقال قائما ما قبوري بريم النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم لو كانوا علي دي بام كفيا أو جماعة كان إلى دوتو دوتو مي تو ربما بقول رحمه الله هو هذا يدل على قول قائما ما في كتاب منك يدوتو أموني ولا أفضل الجلوس àmọ́ ìtọ́jú àjòjì kí yẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtọ́lù jùlọ sí wa wọ́n àti títẹ̀ kan ti náà ti gbọ́ngbọ́n yẹ kan fún gbọ̀rọ̀ fún àjùmọ̀ mẹ́ pé àdébí tọ́jú kò ní ẹ̀yí ṣètì àgbẹ̀bí ya ẹ fún kára fẹ́ẹ́ yìí kéèyàn dẹ̀gẹ́ yóò bá wà ní àná tọ́jú náà. àwọn obìnrin náà fún kí lọ́kàn wà ní tọ́jú kan bí kí lórí ìlú bí wọ́n ká ìdíbò ń bá lórí rẹ̀ onílò ìdíbò bá bí ìdíbò ẹ̀mí wọ́n ti wọ́n sọ fún iná ìdá yìí wọ́n ni kára bin bá rẹ̀ rahimu allah albawlu yadullu ala jawaz albawlu sa'iman wọ́n ni bá wọ́n ni alayhi yadullu ala ala ìgbà pé ọba àmì ìṣẹ̀rí àfàdáyìí àwọn ìwọ́ra afghalu amẹ́jọ́láàjú aljulos àwọn bá fi ṣiṣẹ́ rò báyìí jẹ́ ó di é jùlọ sáfẹ́rẹ́ yìí wa naam kala imam buhari rahimahullah alisu taban foran 72 babu man akhadha al-ghasna kuma yu'dhi an-nas an tariqi qaw farama bihi babu kiyamu akagi àbí nǹkan kan tó lè pọkúpalá báwo yẹn kú lójú ọ̀nà kéèyàn sọnù orí pé gẹ̀dẹ̀ lójú ọ̀nà lórí pọ́bẹ́lẹ́ ìyọ àwọn èèyàn àbí gbogbo nǹkan kan kọ́ mú kú lójú ọ̀nà báyà gbogbo ilé mọ̀àmálà ní ó di wà tó tẹ̀ já kéèyàn máa ṣe kí níta máa fún wa ṣe ọlọ́ọ̀bà sánú wa láàrín sọ́ọ̀ kí á lọ. Hadith 2472 حدثنا عبد الله أخبرنا مالك عن سمي عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قالت إن أبي هريرة رضي الله أن رسول الله صلى الله عليه وسلم قال بينما رجل يمشي في بطريق أراكم من لجوانا لذا قصنا شوق عباري أكادي قصنا لجوانا فأخذه أبامو أكادي كل جوانا ولمكن فشكر الله له وغفر له ولما بسمون على دفتك بأسهم تو بين كتلك أن يقول جوانا غفر الله والله يفرس رجي ولا مسا فرس رجي ولا با وما شيء ببا ما جمع في جوا خذي با وانو ممكن معاملة ناني وما تعشي كافران ولا بناني الله سبحانه وتعالى وكا وقلوا ولا با من يسوى بسيري صلى الله اللهم صل اللهم انا نسال الهدى والتقاء والعفاف والغنى نعم حديث 2473 باب اذا اختلفوا في طريق مساعي باب تي لا يقالون دور جبري على عبالان هو هو دور كتب الجزء دي دي ايلاند ولا عن كايتو نوا نوا باي وهي رحبة تكون بين الطريقين بإجتها ولا عيونا ثم يريد أهل أبنيان تقعد وان بي عيلان وان كتير قوافق وانفقا كتبه تقوم منها القربيك السبع أضعي تقوم في النوي تقوم في ده في الدوانا أولي وفي سؤول سبلة في الدوانا 2004 25 23 حدثنا موسى بن إسماعيل حدثنا جرير بن عازم عن زبير بن عبيد عن إكرم سميت أبا هريرة رضي الله عنه قال عندما مبقى أبو رضا سبحانه قال قال النبي صلى الله عليه وسلم أن تساجر في الطريق بسبعة عزرعي النبي صلى الله عليه وسلم في إداجة àwọn tó bẹ́ kọlu nípa tó bẹ́ lórí lẹ́bàá yẹn kí wọ́n kọjá ọmọ kò gbogbo rẹ̀ wọ́n ti wọ́n láti pípọ́ di ojú ọ̀nà àwọn yẹn àmì ìṣẹ̀ríà nítorí ilẹ̀ nítorí ojú ọ̀nà wọ́n lè wó ilé ọgbẹ́ ìjọba ojú ọ̀nà bá sáwọn yẹn láǹfààní ibi tó bá di ojú ọ̀nà lọ́wọ́ lè wò ní ìṣẹ̀ríà wọ́n á fún ìṣẹ̀rí lẹ́mí àbíkú sanwó fún ó ti ṣe wà lójú ọjọ́ ẹ̀rù fàáyì sí wọn rírò ọ̀fẹ́ ìṣòro mẹ́ kọ̀ sí bá wọ́n ń pè ojú ọ̀nà ìṣeré agbára láì láti wọlé àwọn èèyàn bá jà fún ní ojú ọ̀nà yẹn ó dàbí sùúrù òde ìjọwọ́délẹ̀ rà olóòtú yẹn olóòtú ọ̀gbọ́n jẹ́ mi fún àwọn tó ti ẹ̀wà ọ̀nà míì báàbù náà gẹ́rẹ̀ báàbù ìdúró lẹ́lẹ̀ àbí ìrúlájẹ̀kẹ́ dẹ́tọ́ ní وقال عبادة بايعنا النبي صلى الله عليه وسلم أن لا ننتهب وقال بسلام تبقى عن ابنك عن ابن كونين كبادة كبادة من داري لازم كبادة من داري كعمل يومين عن كميك رفع ما جماعة تبليكها كمية خطوة قرانية بعد ما تنسي كيف كنا طلعت هو وشو أو عارف كيف هو يكون ما هو الله سي طلعت هو سوالا هو عارف سي ìwà ti gbé gbogbo wa wọ́n mọ́ bọ́ọ̀lù tó tẹ̀lé kó bẹ̀rẹ̀ ọ̀dọ́ lọ́dọ̀ ẹ̀dùn ni wọ́n jáde tí buhari ti bá jẹ̀mọ́ ọwọ́ wàhálà fi kú bá yẹn mu sọ́ọ̀lù iṣẹ́ lo bàtà yìí ó di àmọ́kọ̀kọ̀ wo gbà lè jẹ́ ẹ̀ka ọ̀kọ́ pọ́sùn náà ti bá àlú ẹ̀kọ́ ni ọlọ́wọ́ pẹ̀lú wa gbogbo nǹkan náà lẹ́yìn kí ti kí ẹ̀sẹ̀ wà very حدثنا 2474 بي حدثنا عادم عن ابن ابي اياس حدثنا شوبة حدثنا عدي عن ثابت سميته عبد الله بن يزيد العنصاري وهو جده ابو امه قال نهى النبي صلى الله عليه وسلم عن النحل ومثلته النبي صلى الله عليه وسلم كيرو àti gbọ́dọ̀ náà gbogbo ń pé 2475 حدثنا سعيد بن عقير عقير حدثنا ليس حدثنا عقيل عن ابن ابن شهاب عن ابي بكر ابن عبد الرحمن عن ابي هريره رضي الله عنه وصلنا ابي هريره رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم لا يزني زاني حين يزني owó mọ́mìn ní zina pẹ̀lú máa ṣe zina lọ́wọ́ kò sí ní ṣe zina yẹn kọjá mọ́mìn ni ẹni tí wọ́n kú kó zina yẹn àwọn mọ̀tẹ́lẹ̀ àwọn tẹ̀gbà tó ti fìrí ní àwọn tó bẹ́ẹ̀ ni àwọn àkàwárì àwọn àdùsọ rẹ̀ gbàgbé classic ni àmọ́ náà wọ́n á fún ọ̀gbẹ́ tó bá kú lórí ṣe zina yẹn lọ́wọ́ ńkọ́ wọ́n tó máa bú lọ́gbọ̀n àbí kí wọ́n tó máa gbé wọn tó ń gbá yẹ́sìn ìzáàni oníṣẹ́ náà ló máa ṣe zina ṣe é na yẹ́sìn ìzáàni wọ́n wà mú kí mẹ́rin ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن المتي ما متي في ملوان قد مؤمن ولا يسرق السارق حين يسرق هو مؤمن يعني كون ما جالي أخذ جالي وهو مؤمن ولا ينتحب نحب أن يرفع الناس إليه فيها أبصارهم حين ينتبها وهو مؤمن يعني كون ما لون كان يوم ما جاء كون ينبدو ودوك ما وانك نفس ما انت لو مؤمني وعن سعيد وعبي سلمة عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثله الا النهب هم طبع سلمة اسحنا ابي هريره ابي سلمة وني هنا دعوة بسوا اسلوه النهب عن كان يسلمه قد بكني لا يسرق السارق انما يسرق هو مؤمن ودي واحد إلي ما أفعل في صلصة inú kíra mọ̀kútùkúrọ̀ khalil kíra fi kí wo àwọn malikiya wọ́n ni ìyẹ̀mídì ní kí ló ń kí ní ẹnìkan wá kó owó sápò ọ̀kan tó wà rẹ̀gbẹ̀ rẹ̀ ní wọ́n wá yọ owó yẹn lórí ìrún náà ni ó ọjọ́ ń kí lọ́wọ́ náà ni ó wọ́n wá kú tí wọ́n sì lé ilé ní ti eré yìí wọ́n wá yọ owó yẹn rápò rẹ̀ tí ní ìwà bí òní o bí òun ẹ bàjẹ́ bí òun ọ bàjẹ́ bí mo ń bèèrè lọ́rin ni onírò ó wà nù náwó akéde sọ̀rọ̀ àti bíbí balẹ̀ ìwọ̀n bàjẹ́ ó wà nù bíbí àwọn jẹ́ ó wà bí so olùkàlà tààrí tì í ìgbà tí ní mánì. ẹ kò ní mánì náà ni mú mi náà ní ní mánì ọmọ pé kẹsì mùsùlùmí ní mánì náà ni wọ́wọ́ mọ́mí kò ní mánì náà ni àwọn àwárí àtàwọn ọmọ tó kí làwọn ọmọ tó kẹsì ní kòkà kalatrol wọ́n lè pe wọ́wọ́ mọ́mí ni òdì dáa máa àkídà ti wọ́n gbé mẹ́ni àtàkà òdì ìbẹ̀rẹ̀ fún báyìí fọwọ́ káfẹ́ ẹgbẹ́ kọlù kanú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá kẹfẹ́ ní lọ́dọ̀ àwọn àwọn mọ̀tẹ́dìlà ní òun wà fi mọ̀sílẹ̀ tún bẹ́ẹ̀ mọ̀sílẹ̀ tẹ́yìn àwọn ní lẹ́sìn mọ̀mí mímí wàlà káfù àwọn alùsùn ah, ní àfáàfíkì lọ́dún ní òun àmọ́ nu ẹ̀rọ rẹ̀ kò fi pé kíyàn jalè ò sí nínú kí n tí a pè ní ọ̀rọ̀ alájẹ́ àbí tọ́jọ́ ẹ̀kọ́ nù àgbò ìsìlám wọ́n wà mọ́mí ní àsìkò tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn kò sí mọ́mí nínú kò kí sí mọ́mí nínú àwọn ẹni pé àti kìkìkì kí mùsùlùmí ni nígbà àti nínú mọ́jà mú òun kálí náà ní islam ó lè gbé kálí adédè iman àti àníbi islam nínú àwọn mọ́jà mú mẹ́rin ní mọ́jà mú òun tó tọ̀ fíkì ní mọ́jà mú òun ní mo mọ́ kí n bèrè bí lọ́wọ́ láti ẹ̀kẹ́ bí kí n kọjú sí ọba àwọn máa bèrè simple kó ìbéèrè rẹ̀ simple ìbéèrè àwọn rántí ìgbẹ́gbọ́rọ̀ ìyẹn rántí ọjọ́ àìsàn tó ọ̀sẹ̀ rẹ̀ fíò tó ọmọ wàhálà wa pé lọ́jọ́ mú un kí n fa kòtò sókè bí ó lọ́sí mélòó mẹ́jọ mú un mẹ́jọ ṣé o zéèrè àwọn ní sunday àbájọ mẹ́sàn mẹ́sàn mẹ́sàn àwọn ọmọ lè kí ìwé lágbára ṣé o àbúrò àti ìmọ̀ mẹ́sàn-án kí àbákí mẹ́sàn-án mí náà gbàgbé mẹ́sàn-án kí àbákí bá kámẹ́rin mẹ́ kí ẹ̀jẹ̀ mùsùlùmí tó ti bú mọ̀tì àníyàn tó fẹ́ kí o ṣe ìmára ìmára ìmára àwọn ìwòrì ìmára oríṣiríṣi lọ́wà. àníyàn kò fẹ́ kí àníyàn pé ó fẹ́ kí o ó ti bàbá náà. dáàbì ọ̀rọ̀ mọ́ra ìlà نعم يا الشيخ لطيف قالوا علاك التعبيتي كتاب المرأة المرأة يجينا قصيتي علاك التلاوة المرأة حكيت المرأة يجاتها المرأة رسم دي لو أبو عباد أني المرأة ها ها ها أشهد يعني بسم الله الله وجزاك الله خيرا قلت له هي قد يا عرايه أتلاقيه àti ní àìsí ìdíkẹ́ ọ̀kẹ́ sínú ohun ìgbára ní ìsúnbẹ̀ ṣàhà alùwàlá alùwàlá ọ̀sán ní alùwàlá tòhóòrò sí alùwàlá ọ̀sán ní ìzádùn nàìjíríà sàkó dára àtàsọ̀ òdìwà mbọ̀ ọmọ yá sí mìíràn ọwọ́ bí kí ààrẹ tọ́jú ọmọ yá sí ọmọ kan wáyà kìí sílẹ̀ wá ti bẹ́ẹ̀ mẹ́lẹ̀ ọmọ lọ́la jẹ́ àbọ̀ òlè kírun báwọn ó di ọláti bí ẹ̀gbìn yẹn kó ní kíni ó di ara rẹ̀ ó di wà tó ìbára yẹn ọ̀nà méjì ni a ní ìzáàtì nàbí a ní tìhó àlùwàlá àbí jẹlẹba ìjọba tí mẹ́rin bọ́lá àbúzẹ́lì kàlẹ́ ní àwọn yòókù ìjọba tó ń lébà akọ́jú kìbìlà òfin tí mẹ́rin ti fi kí afá àbùlàkìm máa ń gún ọ láàárọ̀ ìnìká náà kákọ́jú kìbìlà bẹ́ẹ̀ ni ara àtúnyẹ àtúnyẹ sẹ́yìn. wọ́n bí sí ìrùkọ́ yìí ni wọ́n ti fi kùsùn lọ. lóge ní ìyá àwọn náà rí ẹni. àkókò ṣeun bẹ́ẹ̀ni iná wọlé kí ẹ jẹ́ dúnlá ká ìkílẹ̀ akẹ́ mọ́sàn-án lásìkò òun yẹn lẹ́yìn náà kákòókò fo ìtúbọ̀ òun yẹn tẹ́lẹ̀ ìfúnnu tajudeen sọ fún ghana tajudeen tí a máa nírò jù tuntun jíjẹ tàbí àgbà jíjẹ tàbí kọ́nìgbà ní ìhè àbíòrì ìsìnkú náà gbà ní alágbára kí ló dé ó láwọn ẹsẹ̀ bí tìǹyẹ̀ executive níjẹ̀ ta ọjọ́ friday àdáyé jẹ́ ọjọ́ dáná nìyẹn ó ní ó kà sí òní quarter to eight ten minutes to four wọ́n á ní káì àsìkò náà sì tún ó ti pè ọ́n kọ́ àkùfọ̀ ní àsìkò wọn tó wọ́n wá fẹ́ àkùfọ̀ ìmọ̀ọ̀mù tí gbọ́n mọ́ àgbẹ̀gbẹ̀ àwọlé ka ìwọlé ìjọ́lá rẹ̀ fẹ́ gbé wá wọ́n wá fọ́ọ̀mù tó súnmọ́ lọ́sọ̀ wọ́n yẹn tó kùn yìí o kìtò rẹ̀ òun ní kí ní ìgbà tó ó gbọ́dọ̀ àyè pé ìkí àmọ́ ti yàn bá yín kẹwù àwọn lè kí ní lè pè wọ́n ń sọ̀rọ̀ lálọ́ lè pè bífọ̀ ọkẹ́ gbé mi àìkú gbọ́ tí ìdíyẹ tí tó torí four after four ni ọkọ̀ bẹ́ẹ̀ bá ti báyìí mo ní kẹ̀lẹ́kẹ̀lẹ́ náà ni mo lè ṣe ẹ̀dá àmọ́ ìwà kò wá pè náà mọ̀ pé ọ̀rọ̀ mi ṣe kí Abdullahi yẹn wà kúlù ẹ̀dẹ̀d ẹ̀sìn fún mọ́ ọ̀rọ̀ ẹ̀ balẹ̀ ni ó ní ẹ̀ wá pè pè náà àsìkò àwọn tó ìbámu náà lè sálẹ̀ kò lè sálẹ̀ bí ìdílé àwọn jàmáà ni wọ́n lè wọ́n bí wọ́n ara wọn bí wọ́n bá fún àwọn àtúnwọ́n máa kọ́ sọ báyìí بيت السنة إن الصلاة كانت على المؤمنين في كل موقوفة ọlọ́run ti àtìwòsíní lẹ́yìn náà náà àsìkò ohun tó àwọn fóònù fífi gbàgbé kalẹ̀ kò sí kò bẹ́ẹ̀lù sí láti lẹ́yìn kí wọ́n fẹ́ kò bẹ́ẹ̀ tó kò bẹ́ẹ̀lù wọ́pẹ́ mọ̀kútàr làbúrí àti kí ni ọ̀dọ́ àná lọ́wà mọ̀kútàr ní kí àsìkò tí ìwọ wọlé ẹ̀fẹ̀lẹ́tà ní fẹ́ẹ̀sì alórí gbà tó kọ́ ẹ̀kọ́ tó kán ẹ̀ ní ká fún máa ń jẹ́de owó yìí ó sì ẹ̀kọ́ láti báyìí ní kò sí ìkọjá àsùnwó kò sí ìkọjá lásìkò yìí ó yà àti kọjá àsìkò tó kọjá òun ti yọ ẹwà fẹ́ san padà kò sí ẹ̀sìn láàyè kò bẹ́ ìlú wọ́pì pé àsìkò fẹ́ tó ìyá tẹ̀ kò sí nínú àsìkò ó di wa tó wà very very important ó di màmá kẹ ó di wa wallahu ta'ala so ó ti gbé lóba àjẹrí mẹ́fà bí ó ti àjẹrí nípa àti lóyún okò wà bó yóò sòkè ọdún ìbàlágà àti kàbàlágà ìbàlágà ní bàbá yìí sọ kùkà ẹ̀ kùkà ẹ̀dá fún un kí àìsí tó ń gbọ́n lórí láti yàtọ̀ ìyá tó gbọ́n lórí pé wà ó gbogbo ẹ̀ ẹ́ ọlọ́run ọ̀rọ̀ náà tọ́ ẹ̀ fọkàsílẹ̀ ẹ̀ máa اما إيه، هي فات هي فات صمي نعم انا ما كان عارفين شو بتصلي عليك هو كين ونكر ستر العورة جزاك الله كين ابو هوري ستر العورة كين ابو هوري ودي وا هو نعم Thank أه؟ أه؟ wọ́n á sáà tí wọ́n ti rí. ìlú ìdó. ìlú ìdó tó ń kú ìṣe òṣèlú. ṣé tí ọ̀wá bá ìmọ̀ padà lórí ìṣèlú náà. ètò òkú ọwọ́ àti mistake kò sábàrú mẹ́ ọkọ̀ ìṣèlú kú yẹn ni. ṣé màá bá a lọ lẹ́nu wọ́n fọ́ yìí. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ودعاء يدعو عن القرآن الله لو جدا والفوان níbi lọ́nà ni àdúrà yìí ti gbà wọlé ó bí wa ó ṣe nìyí ó ló wọ ọ̀rọ̀ yìí wa sanu ọlá ìsàlù kìámù kábí bá yàn àbí. ẹ̀rọ náà mo gbọ́ tó kìí mí ni completely ìgbàlódé kàkà kàkà bọ̀ sí tó kìí mí ni completely ara tí mi ò fi gba tó amánà ìpínlẹ̀ ìdíbí ìsọ̀ ní wáyé ayé nù ara wọn àdúgbò nù kọ́lá bí sábà níbi ìṣẹ́kù dábọ̀ wà ìṣẹ́ mi di mbẹ́ ìṣẹ́ náà bọ́kà gómìn sí ọ̀gbẹ́ yà níbi ìṣẹ́ padà wà ó fi yẹn والله تعالى عالم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك